lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam <clears throat> nítẹ̀síwájú àwọn ohun tí ó máa ń jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀ àfọwà Muhammad Salih al-Munajjid hafidhahullahu wa ra'ah wọ́n ní wà umur بالغة الأهمية في علاج ضعف الإيمان ذكر الله تعالى wọ́n ní nínú àwọn àlámàrí èyí tó ṣe wípé sísàkólé kan rẹ̀ ó dógóńgó ó bu àyà kásàkólé kan rẹ̀ fi ìlàjì dọ́àfìlì ìmáàni láti ṣe ìwòsàn lílẹ̀ ìgbàgbọ́ kí ni nǹkan náà dhikrullahi ta'ala ìmọ̀ràn tí ọlọ́run tí ọlá rẹ̀ ga nítorí pé wa huwa jala'ul qulub wa shifa'uha ń tí máa ń fọ ọkàn mọ́ni tí nǹkan kan bá dógùn ń tí máa ń fọ ọkàn mọ́ tí máa fọ ọkàn mọ́ òun ìrántí ọlọ́run wàṣífà òhà ó sì tún jẹ́ ìwòsàn fún ẹ̀mí fọ́kàn wàdàwà òhà òun sì ní oògùn ẹ̀ǹdà tìlàléha nígbàtí ọkàn bá ń ṣàárẹ̀ oògùn rẹ̀ òun náà ni ìrántí ọlọ́run wọ́n wà rúhùl àmẹ́lì sọ̀lìhá. So ìrántí ọlọ́run ọba yìí òun náà ni ẹ̀mí fún gbogbo iṣẹ́ olóore pátápátá iṣẹ́ olóore téèyàn bá ń ṣe tí ò bá jẹ́ sábàbí ìrántí ọlọ́run nínú ìgbésí ayé èèyàn ká mọ̀ pé iṣẹ́ ọ̀hún bí ìgbà tí ara ń bẹ tí kò sẹ́mi bẹ kí ni tá ń pè ní ìrántí ọlọ́run àwọn èèyàn míì sí ìrántí ọlọ́run wọ́n sì gbọ́yé wọ́n fi máa lórí ká máa sọ pé Allahu Allahu Allahu Allahu la ilaha illallah nìkan ìrántí ọlọ́run ìtumọ̀ tó fẹ̀ ọlọ́mbẹ fún gbogbo títẹ̀ láṣẹ ọlọ́run pátá ara ìrántí ọlọ́run náà kẹ́yìn òkírun lásìkò ìrántí ọlọ́run orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ààyè nínú alukur'an ó pe ìrun ó pè ní ìrántí ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní inna salata tanha anil fakhshai wal munkar wala dhikrullahi akbar wala dhikrullahi una ay as-salah láì mi ọlọ́run ọba ní ya alladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillah dhikrullahi una as sòyẹ́ túmọ̀ sí pé lọ́pọ̀lọpọ̀ ààyè kákírun kápẹ̀rún kéèyàn òfin téèyàn ṣe lẹ̀ kéèyàn sì máa bọ̀ wọ́n mọ́tàlásí láti wá kírun èèyàn wá síbi ìrántí ọlọ́run ìṣesíhun ìṣesí tí máa ń fọ ẹ̀mí èèyàn mọ́ ni kéèyàn kírun lásìkò kéèyàn farabalẹ̀ kírun nígbà téèyàn bá ń kírun ìrántí ọlọ́run lèèyàn ń bákan náà nínú ìrántí ọlọ́run ọba òun náà ni tilawatul Qur'an ìmọ̀ ké al-Qur'an ọlọ́ni fadhakir bil Qur'an man yakhafu wa'id fadhakir bil Qur'an ẹ máa ṣe zikiru pẹ̀lú ìmọ̀ kí Qur'an ẹ máa ráwọn èèyàn létí pẹ̀lú kí ni o pẹ̀lú kíkà al-Qur'an téèyàn bá jẹ́ni tó dún ní mọ́ ìmọ̀ ká al-Qur'an Qur'an pàápàá jùlọ téèyàn tó ń ronú sí ìtumọ̀ rẹ̀ a máa ṣe kí ni o a máa jẹ́ ìwòsàn fún ẹ̀mí bákan náà kéèyàn ojókòó máa gbọ́rọ̀ ọlọ́run báyìí wá sí zikiru náà ni àwọn tí ọlọ́run subhanahu wa kéèyàn máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn à ń ka tawhid à ń ka tírà à ń ṣe tafsirul qur'an majalisul ilm kéèyàn máa lọ jókòó sí àwọn àyè tán ti ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀sìn nípa àlámọ̀rí ntọ́lọ́hún fẹ́ àti ntọ́lọ́hún ọba ò fẹ́ gbogbo àwọn ààyè ìjókòó yẹn majalisu dhikr ààyè dhikr náà ni ààyè ìrànmọ́ ìṣèrántí ọlọ́run bákan náà nínú ntí dhikr tó tún túmọ̀ òun náà ni kéèyàn máa ṣe àdìkà subhanallah alhamdulillah لا إله إلا الله اللهم صل على محمد لا حول ولا قوة إلا بالله سبحان ربك gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àtikáàr téèyàn máa ń ṣe yẹn díkìrù náà ìrántí ọlọ́run èyí tá a ṣe láàárọ̀ èyí tá a ṣe láṣàálẹ̀ èyí tá a ṣe tá a bá fẹ́ jáde nulẹ̀ èyí tá a ṣe tá a bá fẹ́ wọ nulẹ̀ tá a bá fẹ́ sùn èyí tá a ṣe tá a bá jẹ èyí tá a ṣe tá a bá fẹ́ wọṣọ èyí tá a jẹ tá a bá fẹ́ jẹun èyí tá a ṣe bá a bá jẹun tẹ èyí tá a ṣe gbogbo àwọn nǹkan yẹn gbogbo ẹ̀ kó sábẹ́ àti kan gbogbo ẹ̀ kó kí ni o àdìkìrù gbogbo táwọn ń pè ní zikiru yìí téèyàn bá ti gbọ́ yé pẹ̀lú ìtumọ̀ rẹ̀ àtàwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ àtàwọn mọ́jẹ̀mú tó ṣe kí ni o tó rọ̀ mọ́ ìgbà náà ni zikiru yẹn yóò tó ṣiṣẹ́ kí ni o oògùn ìwòsàn fún ẹ̀mí èèyàn níbi lílẹ̀ ṣùgbọ́n zikiru tí ò bá ti sí àwọn àdáàbò zikiru àbáwọn ṣurutu zikiru ń bẹ bẹ́ẹ̀ yẹn ṣe dọ̀la kò ní ṣe wòsàn lẹ́ẹ̀fì máa rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́ni ó ń kírun ìjẹ́ bí ó kírun ṣùgbọ́n iṣẹ́ tó yẹ kírun ó ṣe nínú ẹ̀mí rẹ̀ irun yẹn ò ṣe nítorí pé ìmọ̀ kó má kírun yẹn lásìkò ẹ̀ ìmọ̀ kó má kírun yẹn lẹ́ni tí bí ìgbà tí wọ́n tú láṣẹ tí ó máa pòṣe sá <laughs> irú òun tó kí báyẹn kò lè jẹ́ ṣìfáwó lèkòló irun tá a kí gbogbo àwọn májẹ̀mú orígun rẹ̀ téèyàn ò mú wá dáadáa o ò rùkú dáadáa o ò foríkalẹ̀ dáadáa gbogbo tó yẹ kó o ṣe ò ṣe dáadáa irú nǹkan yẹn kò lè ṣiṣẹ́ àwọn iṣẹ́ tá a fẹ́ kó ṣe tìláwọ̀tul Qur'an díkìrù ìrántí ọlọ́run gbàtó ń tìláwà Qur'an ìyẹn ò lè ṣe kò lè ṣiṣẹ́ ìdábẹ́ kọ sí dálómi bá ń ka kuraani kò ní ẹ̀yọ́kà máa jẹ ọ̀n ka kuraani náà wàá dàlẹ́ abẹ́dẹ́ lẹ́yìn ẹ̀kú na ṣìfẹ́ bilkọ́lù wàrọ́tìlì kuraani tẹ̀rẹ̀tìlà ọlọ́run ẹ̀ka kuraani ní sísẹ̀ ń tẹ̀lé ẹ̀ farabalẹ̀ ká ẹ ronú sí túmọ̀ ẹ̀ irú yẹn díkírò èèyàn òun ló máa ń jẹ́ ṣèfà ó lẹ́lọ́kọ̀ọ́nù. bákan náà àwọn ìjókòó majalisu dhikr àwọn ìjókòó tán ti ń gbìyàn tí lọ mọ́ ń gbọ́rọ̀ ọlọ́run kìí ṣe gbogbo òjókòó téèyàn lọ ń sopọ̀ ń gbọ́rọ̀ ọlọ́run náà ni máa ń jẹ́ ṣèfàáwó lẹ́kọ̀ọ́lù lọ́nà o ìjókòó mi ń bẹ́ẹ̀ pé ẹni tí ń bá yín sọ̀rọ̀ gan jahilu murakkab bídà ni ó mọ̀ polongo bàbá lọ mọ́sálásí mi ọ̀fẹ́ lọ kírun jùmọ̀ gbogbo kútúbà ó lè jẹ́ pé ọ̀rọ̀ àwọn bọ́ọ̀lù ni mọ́mọ́ ò ṣe kútúbà ayọ́ àná àwọn blue àwọn sẹ́sì àwọn kinní kan wàfí àfúnṣikún abala tó ṣe rò ẹ̀kọ́ ń bẹ inú ọ̀rọ̀ àwọn oníbọ́ọ̀lù sẹ́yìn pé ìjókòó náà lèyàn jókòó ṣerú díkìrò èyàn só lè ṣàǹfààní fọ́kànyàn àbí kéèyàn wà níjoko kan kánà ń ṣe dárúsù wọn ṣe alcohol ń bẹ kó ṣe pé kó bora ja ẹ máa ṣe rátiràti ọ̀rọ̀ tí ò tiẹ̀ nínú sùn kankan ẹnjọ́ kan àyàn ọ̀fẹ́ lọ́mọ́ka ẹ̀ ń gbàtà yẹn wá múra kò lówó lọ́wọ́ ṣùgbọ́n sàlánìyàn mo fẹ́ ṣe hajj ẹ wá fò mọ́ ẹnìkan ẹni fẹ́ lọ́mọ́ka wá fò mọ́ aláṣọ wọ́n ṣàgbéwọ́n náà play subhanallah láàfin láàfin àyàn ò ní físà subhanallah ayé ò gba tíkẹ́ kò ra tíkẹ́ẹ̀tì ta ló rán ṣé ayé wà mùkálà fún sọlọ ń ran ayé ní àjìṣiṣẹ́ ni ṣùgbọ́n àwọn kúbúrá jaba yẹn èèyàn ò lè wà ń bẹ̀ wọn kó ṣe ṣèfáwò lè má fi kọ́ kò lè ṣùgbọ́n ní tí ó ṣàǹfààní náà ni ọ̀rọ̀ ọlọ́run alukur'an aya bó làwọn afa ṣe tu bó làwọn ṣe tu hadith èyí tó lálàáfíà kì í ṣe hadith dọ̀íf mọ́dọ́ kó ṣe pé tẹ̀gíìbù lẹ táwọn á ń ṣe ńjọ́ kan anabi sàlám sàlám anabi ń lọ ńjọ́ kan anabi wa kẹ́sì òkè ẹsẹ̀ rẹ̀ wá ń fò lórí afẹ́fẹ́ kí ni gbogbo èyí ò kò sí níta fẹ́ kò lè tún ẹ̀mí ṣe sọlá jẹ́ pé zikir èyí tí ó tún ẹ̀mí ṣe yóò jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tó yanjú pẹ̀lú àlàyé àwọn sálàfù yóò jẹ́ ọ̀rọ̀ anabi sàlám sàlám èyí tó lálàáfíà dọ́dọ̀ anabi sàlám sàlám yóò jọrọ àwọn àfọ̀n súnà tí yóò sọ̀rọ̀ àwọn àfọ̀n bídà torí pọ̀rọ̀ àwọn oníbídà ahlul ahwa ọ̀rọ̀ wọn yóò mọ̀ takura wọn níta fi bẹ̀rẹ̀ ká tó parí ẹ̀ yóò ti takura wọn ẹ àmọ́ ìgbà tílẹ̀ nìyí ń sọ yìí tọ́ba rẹ̀ ti di pé ṣáku bá ti ń wà lẹ́mìí yàn ọ̀rọ̀ yẹn ò lè ríṣẹ́ sí lẹ́mìí torí pé yàn ti ń ṣe méjì lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ yìí sì lè tù báyìí sọ̀rọ̀ yìí lè tù báyìí so bákan náà azikr àwọn azikar àwọn ṣurut àdáàbò tó rọ̀ mọ́ kó tó lè jẹ́ shifa'un lil qalb òun ni pé a ṣe azikar wa ọlọ́wọ́n bá ní ud'u rabbakum eh, tadarru'an wa khifatan eh, wa dubna al-jahri min al-qawl wala takun min al-ghafilin láàyè mi ọlọ́run ọba ní ẹ máa pe ọlọ́run yín ẹ máa ṣe àkàrò yín tàtọ̀wó àyìn lẹ́ni tí ó tẹríba fọlọ́run tára mi bẹ̀rù ọlọ́run láre yẹn wọ̀kífà ẹ máa ṣe jẹ́jẹ́ ọlọ́run túmọ̀ pé ó lè má fẹ́ yí ọlọ́run ìtumọ̀ kífà ní dúnẹ̀lì jáhárì mínẹ̀lì kọ́ọ̀lù ìtumọ̀ kífà ní ẹ má pariwo gèè kẹ má bàa jọ́ kanú àwọn afọ́nufọ́ra sèyá tó máa fún yàrá bá ń ṣe àkàr kò gbọdọ̀ máriwo lọ́wọ́ náà yìí lọ́kàn yìí lẹ́kú lẹ́kú lẹ́kú lẹ́kú ìyẹn ò ń ṣe àkàr ìyẹn ò lè tẹ́mi ṣe ó ti dèrè mọ ṣe àkàr mọ fọwọ́ lu àyà abẹ́ẹ̀ sí rí wọn rí tí mi ọmọ fọwọ́ gbáyà báyìí wọn làwọn ń ṣe síkìrì bẹ́ẹ̀ yẹn ṣe yẹn ogún ọdún kò lè tún ẹ̀mí yẹn ṣe àkàtí òbí tún ṣe yọ yà tún máa dọ̀tí ẹ̀mí yẹn torí pé o ò ṣe bí wọ́n ṣe ní kó kó ṣe àdékùrù jama'i ká máa jọjọ ṣe pẹ̀lú nǹkan náà papọ̀ ẹ wò pé wọn lásìmọ̀ la astagfirullah al-azim oníṣe o astagfirullah al-azim la ilaha illa huwa kìnnìkà ẹ̀dá alhaji ló kọ̀yọ̀ ẹ̀dá lásìmọ̀ lásìmọ̀ ẹ̀yù lásìmọ̀ lásìmọ̀ ẹ̀yùn bẹ́ẹ̀ yẹn ṣe yùn fáìmọ̀ iye ọdún kò lè tún ẹ̀mí yẹn ṣe àbàdà bákan náà zikiru téèyàn zikiru ẹ bẹ́ẹ̀ kọ́ ọmọ túmọ̀ kí lòun ṣe adhkar tó ń ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin la ilaha illallah wahdahu la sharika la lahu almulku wa lahu alhamdu wa la kulli shay'in ó ní tuma alahu ṣe zikiru lẹ́yìn bisimilayi kara aramani kara aramani kara ìyẹn ṣe zikiru ó kọ àlìjànú ló ń pè ó kọ àlìjànú òun lẹni yẹn ń pè yẹn àmì sàkàkọ ẹsùn amúlámúlá àdéṣù aláwọ dẹdẹṣù amúlámúlá ìyẹn èyí ṣe díkìrù ó kọ àlìjànú ni ìyẹn ìyẹn ò sì lè má ṣe hu hu hu kìí ṣe ó kọ ọlọ́run kìí ṣe ó kọ ọlọ́run nìyẹn wọ́n àgbà àgbà aláwọ̀ aláwọ̀ kí ni kò ṣe fún ọ mútàrà tí ò ní kábàrù àwọn àgbẹ̀ hùwà hùwà hùwà hùwà kí ni hùwà hùwà yẹn yàhùdù ta ni hùwà rìbáàsì bóyá ṣe tọ́ọ̀nù ní rìbáàsì ta ló mọ̀ hùwà dọ̀míìrù nìyẹn húwà ta ni húwà yẹn ń rìfà sí ta la mọ̀ tó wà lẹ́mí ẹ bẹ́ẹ̀ àlìjẹ̀nu kan ló ń rìfà sí. àwọn díkìrù èyí tí ó tún ẹ̀mí ṣe ó gbúdọ̀ jẹ́ tí ó nítumọ̀ gidi tá a sì tọpa rẹ̀ dọ́dọ̀ àwọn ẹni rẹ̀ páwọn náà ṣe báyìí ànábì ṣe báyìí àwọn sàbẹ̀ ṣe báyìí tó bá ti yàtọ̀ sáwọn èèyàn erémadé ni o ọkọ̀dẹ̀ amarallahu ta'ala amarallahu bihi faqal ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim yá ayọ́ lẹ́dínà àmẹ́nu ọlọ́run mo pẹ̀yẹ nígbàgbọ́ òdodo orúkúrú lọ́ha dìkìrán kẹtìrán ọlọ́run ni ẹ máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ wà wa'ada bil falah man akthara minhu faqal ọlọ́run sì lérí oríire ọlà àṣeyọrí fún gbogbo ẹni tó bá pọ̀ níbi ìmọ̀ ṣe ìrántí ọlọ́run ẹ pé ìtumọ̀ fún ìrántí ọlọ́run òun náà la fún gbogbo ẹ̀ tá a bá ti sọ ọ́ ó kírun ẹ̀ lásìkò ní máa lọ jókòó wá sí tọ́yanjú ní máa ṣe àfikàr bá fẹ́ jáde yóò ṣe dékèrò bá fẹ́ wọlé yóò ṣe àfikàr bá fẹ́ sùn yóò ṣe àfikàr bá fẹ́ jẹun yóò ṣe àfikàr tó bá kí ṣubú ìtàn yóò ṣe àfikàr lálẹ́ yóò ṣe àfikàr kó tó gbogbo àwọn ẹni tó bá pọ̀ tẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gba àfikàr pọ̀ nínú ìṣesí rẹ̀ ọlọ́run ọba bẹ́rù ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣàdéhùn pé wọn ó ṣoríire ọlọ́run kò sì gbà lórí rẹ̀ ọlọ́run ọba ni wadhkurullaha kathiran la'allakum tuflihun ọlọ́run ni ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ bá lè jèrè kẹ́ ẹ bá lè ṣoríire so yàtọ̀ sí wípé ìrántí ọlọ́run yóò ṣàfọ̀mọ́ ẹ̀mí èèyàn yóò jẹ́ ìwòsàn fẹ́mi èèyàn níbi lílẹ̀ àbí níbi dídínkù gbàgbọ́ yóò tún jẹ́ sábàbí oríire àti ọlà fún yàn láyé àtijọ́ gbọdọ̀ àkẹyà àfáà Ibn Qayyim rahimahullah wọ́n ní téèyàn bá ṣe dhikr adhkar tó yẹ kéèyàn ṣe lójúmọ́ èyàn ó sì gbádùn jọ̀hún ọ̀ enjoy bó o ṣe lo jọ̀hún ìwọ ọ̀ enjoy ìwọ náà lọ́mọ kíyèsí tó bá máa ń ṣe adhkar kan tó yù sí ma lára rọ̀ tí nǹkan kan wá di ọ lọ́wọ́ tó o rí ṣe o ò ní enjoy ìjọ o ò ní nǹkan kan burú lè má ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n ara rẹ ò ní o bígbà tó o gbádùn ọ enjoy ọjọ́ ṣùgbọ́n tó bá ṣe adhkar tó o máa ṣe wúrú tó o máa ṣe àwọn tìláwà tó mọ bí a jùsù kan ló máa ń kanu Quran láàárọ̀ ọ̀ka ó ṣe hísùn mùsùlùmí tó fẹ́ ṣe ó ṣe ó rí i pé spiritually psychologically èyí ó feel okay ọkàn rẹ̀ ó balẹ̀ ọmọ enjoy àwọn àdùnnú kan nínú kódà kọ́ ọmọ ìlú jẹjẹ ọba alhamdulilayi mo ṣe àdìkàrọ̀ alhamdulilayi so ìdùnnú falá tọ́lọ́run sọ bẹ́ẹ̀ ayọ̀ ìdùnnú oríire ọlá ọlà ni máa bẹ̀ fáwọn tó bá máa ń ṣe àdìkàrọ̀ ṣùgbọ́n ẹlòmíràn yóò sùn bọ̀lọ̀kù yóò jí bọ̀lọ̀kù yóò ṣe àtikáàrù ìkírun lásìkò ìgbà tó bá wù ní òtò lọ kí bí bá sì ń kírun náà yóò sùn lójó ni bí ìgbà tí wọ́n so pa tó gbogbo àwọn nǹkan yẹn kò lè jẹ́ ìwòsàn fún lílẹ̀ ẹ̀mí wà dhikrullahi akbaru min kulli shay ìrántí ọlọ́run ọba ó mà tóbi ju gbogbo nǹkan lọ qala Allahu ta'ala ọlọ́run ọba ní wala dhikrullahi akbaru ọlọ́run níṣẹ́ ríran tí ọlọ́run ó tóbi pọ̀ òun ló tóbi jùlọ. wa huwa wasiyatu nabiyyi sallallahu alayhi wa sallam liman kathurat alayhi shara'i'ul islam eléyìí ni àsọtẹ́lẹ̀ tánàbí sọ fún ẹnikẹ́ni tó bá rí àwọn òfin islam pé ah àwọn òfin islam yìí mà fẹ́ pọ̀ kásìlè kásìlè kásìlè ah, tó fẹ́ dàbẹ́ ní pé kíní yẹn fẹ́ tóbi lẹ́mìí ẹ̀ fàkọ́lọ́lá anábì ní tẹ́ni yóò máa ṣe ni pé láyà sáàlù lisanuka rọ́tìbàn dìkìrìlá má jẹ́ kí ahọ́n rẹ má jẹ́ kó yẹ má jẹ́ ó gbò ní tí ó rọ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ fúnra ti ọ̀lọ́ jẹ́ kí zikiru láì kó káhàn rẹ ó ti rọ̀ fún àtìká tẹ́yìn bá máa ń àtìká gbogbo nǹkan nínú ẹ̀sìn ó máa rọrùn fún yẹn irùngbọ̀n ṣòro ó sì gbọ́ yé bóyá kọ́ ọ̀daràn gbọ̀n sí i mọ̀ ṣàdúkàrù dáadáa ọlọ́wọ́ padà fèrè ọlọ́run kí sòkòtò mọ́ gbàálẹ̀ o ti gbọ́ yìí ti pẹ́ ṣùgbọ́n àti ṣe lódogun àdúkàrù rẹ òun ló dínkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló gba nǹkan tó jẹ́ sunna o ti níyàwó ńlé ìyàwó rẹ ìṣẹ̀lẹ̀ à mọ̀ túnbọ̀ ṣàdúkàrù sọ fún ìyàwó náà kò mọ̀ ṣàdúkàrù dáadáa òun náà ti gbọ́ yé ṣùgbọ́n nǹkan kan àbí nǹkan mélòó ń dín lọ́wọ́ kó mọ̀ ṣàdúkàrù ọlọ́run ó máa ṣe àwọn ṣàrọ́ ìwùdíìn àwọn nǹkan òfin ẹ̀sìn kìyàmù lẹ́yìn kéèyàn máa jiyàn náfìlà lóru màwẹ̀ monday thursday kankan nítorí ó ṣòro fún ọ ni pé àfikàrò rẹ ó mọ níwọ̀n tí wọn bá ń da àfikàrò dáadáa gbogbo àwọn ṣàròyìn islam ọlọ́run ó ṣe ní kíni o yóò ṣe ní ọrùn fún yàn ńlẹ́ fi rí i pé ìyàwó Fatima tí í ṣe ọmọ anabi sallallahu alayhi wa sallam gbàtí ìmọ̀ ń dáná fọkọ rẹ̀ òní ó dáná òní ó fọwọ́ gún nǹkan ni ó sì gbẹ gbogbo ọwọ́ rẹ̀ ti wá dá padì níbi ká máa gún nǹkan wọ́n wá lọ sójú ogun kan wọ́n wá kó àwọn ẹrú wá láti ológun yẹn tó pọ̀ ìgbà tí àfọ Ali tí wọ́n ṣe ọkọ Fatima tí wọ́n gbọ́ wọ́n wá sọ fún Fatima pé ah, ọ ọ ránṣẹ́ sí bàbá yìí ìyá anabisala sara bí a kà fún ọ lẹ́rú kan tí ó tiẹ̀ máa tí ó máa ràn ọ́ lọ́wọ́ ìyá Fatima náà wà lọ́ba àdàtọ̀ sọlá àpótọ́ nínú àwọn ẹrú tẹ ẹ kó wáyé ẹ fún mi nìkan tí ó máa ràn mí lọ́wọ́ lórí iṣẹ́ tí mò ń ṣe ànábì ní ò ní ìdí ẹrú ní tí ó lóore ju ẹrú lọ ó ń bẹ tí ó fi jẹ́ kí iṣẹ́ ẹnu léwu kọ́ rọrùn fún ọ ó ní kí nìkan náà ànábì máa ṣe subhanallah thirty three alhamdulillah thirty three ilẹ̀ lẹ́kẹta Allahu akbar lọ́ọ́ máa ṣe ẹ̀wọ̀n kan ẹlòmíràn àní ẹrú ẹ̀rọ lọ́ọ́ máa ṣe subhanallah sẹ́gbẹ́ ọ̀fẹ́ tako làákàyè ṣùgbọ́n kò tako làákàyè ànábì sọ wípé ẹni tí àwọn ṣe é ládàbà ní lára láàyè sálù lisanu karotban mìndékìrìlá ìtànàbì lò fún nìyẹn lọ́mọṣẹ́ àtiká gbogbo ojúṣe rẹ tó ń ṣe fọkọ rẹ yẹn kò ní ní ọlá yóò tún máa rọ Ọlọ́run torí pé ń ń ṣe fọkọ rẹ yẹn yóò máa gbára lọ́dọ̀ lọ subhanahu wa ta'ala so ti yé báyìí so olóbi jẹ́ pé tó o bá ti rí wípé àwọn ṣẹ́ẹ̀sì kan ọ̀fẹ́ mọ̀ tìláwà kan láràárọ̀ orípo ní ọ́ làwọ̀ eré ṣe ọ̀fẹ́ mọ̀ gbà wẹ́ monday thursday orípo ní ọ́ làwọ̀ eré ṣe mọ̀ ṣàtìkàr lọ́pọ̀lọpọ̀ tí yẹn bá ń ṣàtìkàr dáadáa ọlọ́run máa ń lò ní sábà bíi kẹ́sìn ọ̀rọ̀ yàn lọ́rùn àti àti lè máa tẹ̀lé òfin ọlọ́run. wọ́n wà mardọ́tun lè rahman ìmọ̀ ṣèrántí ọlọ́run ìntì máa ń jẹ́yìn orí ọ̀nà ọlọ́run ọ̀bọ̀ oníkẹ́yìn bákan náà mọ̀tàrádàtún lè ṣẹ̀tọ́n mọ̀tàrádàtún lè ṣẹ̀tọ́n ní tá a fi máa ń lé èso jìnnà ni àwọn àti ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمة الله التامة من شر ما خلق بسم الله لا يضر ما اسمه شيء فلا ولا صار أعوذ بالله من الخنزب àlìjánu kan ń jẹ́ khinzib àlìjánu yẹn kì í jẹ́ èyí orí irun kí bọ́rọ̀ tó bá ti wà lórí irun ọkàn rẹ̀ kan mọ̀ sọ pé ah àrùn láàrin ti já èso ti jáde ọ̀kan náà àwọn ọmọ ìyá wa kan kọ́lọ́mọ̀ bá kó bá aṣọ àánú ẹ̀ kó bá dúró ti gbogbo àní máa yọ mí lẹ́nu lẹ́nu ojú ti pè mí pé òun máa ti kíjà máa ní ìsìn ilẹ̀ máa ta sí ó máa kí kí ló dé nítorí bá ti wà nínú jàmọ́ báyìí kíní kan máa ti kúrúkúrú nínú òdi òun bẹ́ẹ̀ ni pé òdi so àwọn bá tó kúrò bẹ́ẹ̀ òun ò rí jàmọ́ àjìmá ah oníbàkan náà tóun bá lọ tọ́lẹ́ẹ̀tì òun ti tábà o òun everything bó wọn bá tí ìbọsọ yẹn lè lọ wọṣọ mi ọkàn wọn ò tí ní balẹ̀ ìgbẹ́ ti ta sí ìtàn ti ta sí àmúnilá ìlà ó ní tó ń sọ olú ti wá sóun bó ń bá yàgbẹ́ báyìí òun ò ní fasọ yẹn kí mo ní ṣe ọ̀yàgbẹ́ ara ni onírara <laughs> wọn ní nǹkan mọ̀ dé báyìí ọ̀rọ̀ ìní mi o ti sọmọ ní mo máa sọ pé àwọn obìnrin xinzip tó ti wá sí ọlẹ́mí ànábì xinzip àjẹnú ti ń ṣe nǹkan yẹn náà ń pè ní xinzip máa sọ tó bá ti wà lórí ìrìn bá ní ẹ mo ní ẹ sọ pé mi ìṣó máa kírun ẹ lọ kọba àlóhun ti sọ ẹ ju mi ìṣó máa kí lọ so kọlọ́n kò sọ wà ń bẹ so zikiru òun náà irú ọmọ ìyá kí ló ń wò ṣe mo ní adkar ni ọmọ ṣe nítorí pé adkar tẹ̀lé ẹ mọ̀tòrídà tó ń lè ṣe pọ́n nǹkan tí máa ń lé èṣù jìnnà ni mozilu lil hammi wal ghammi tí yẹn bá máa ń dà káàr ike ìbànújẹ́ kan sáyẹrẹ lómi ìsá gbogbo gba inú rò ní dùn inú rò ní dùn gbogbo kí ni inú kan sá bìrì náà inú wò dùn bí ẹni pé nǹkan burúkú abẹ́ ṣẹlẹ̀ sọ ẹrẹ lómi yọkàn máa fi ìbẹ́ pa burúkú abẹ́ ṣẹlẹ̀ sí tí yẹn bá máa ń ṣàtìkáàr dáadáa jalahul qalb ọkàn yóò máa ṣe payá ní máa ń ti ìbànújẹ́ àbérò kéro àtìkáàr máa ń ti dànù jálíbù lè rìsíkì ó máa ń ṣokùnfà arzikì tí yàrá máa ń ṣe àtìkà àwọn àtìkà àrùn mi bẹ̀ tí yàrá máa ń ṣe yìí máa ń ṣokùnfà gbígbà yà arzikì yẹn níbi tó rọ kà orí ọmọ ẹ̀jẹ̀ tẹ̀yìn bẹ̀ àdá amúrú ni mo jẹ́ rà tí yàrá lè máa ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ń ṣe dáadáa mọ́ àtìkà dáadáa yóò máa rí nǹkan tá a sọ o ní ìran o ní nǹkan kan ṣùgbọ́n mọ̀ àtìkà ọkàn rẹ̀ ó sì máa sọ fún pé ó ní kílẹ̀ ó sì tó sóòsì ọ̀nà tí wọ́n wàá gbà wá o lè mọ̀ mọ̀ ṣùgbọ́n àsìkò tó ń sàkárù yẹn ọmọ rí fọkànbalẹ̀ pé ah, ah, kò sí wàhálà bẹ́ẹ̀ dípò tí ní gan kó o sì tó dìde lórí àkárù yẹn àbí tó bá dìde ń bẹ kílẹ̀ ọdún tó sú ọlọ́run gbèrè sí kan wà níbi tí wọ́n kò ti ẹ̀rọ kan so adkar tí yẹn bá máa ṣe adkar jalibun li rizq a máa fa arziki wá fún yẹn fatihun li abiwabil ma'rifa a máa ṣílẹ̀kùn ìmọ̀ téèyàn bá ń wá mọ̀ tí bá máa ń ṣe àdìkàr dáadáa ọlọ́run máa fi jẹ́ kọ́pọ̀ lówó pé a máa sílẹ̀kùn mímọ̀ fún yàn pàápàá jùlọ dídá ọlọ́run ọba mọ̀ wàá wà gírọ́ sùlìjánà igi kan tí a lọ́ ni àdìkàr nínú àlìjánà bí ìgbà tó pé nǹkan kan tó yẹ pé igi àlọ́yè nínú àlìjánà ni wà sábàbùn lè tárkì àfáàtì lè sàn tí a máa ń ṣe àdìkàr ó máa ń jẹ́ okùnfà gbígbé ọ̀pọ̀lọpọ̀ àwọn láìfí tí ahọ́n máa ń gbé èèyàn ṣe àwọn nǹkan tí ò da tí ahọ́n máa ń jẹ́ kéèyàn ó ṣe tí àbá máa ń ṣàtìkárò dáadáa èèyàn máa ń là èèyàn máa ń là níbi kan yẹn torí pé o ò ní táìmù àti máa rojọ́ kan àtìkárò ti pọ̀ jù tòtí èyí ló fi máa rojọ́ ẹlẹ́jọ́ yẹn tòtí láti kárò tó fẹ́ ṣe. wàhùwà salwatu silwatu ahzanil fuqara bimana nisiyan silwatu ay sala yaslu silwan silwa qaumun azizun jarum lakinnahum yaslu bihim sala yaslu ay nasiya yansa silwatu ahzanil fuqara ó máa ń jẹ́ nǹkan tí máa ń mú gbàgbé wá bá ìbànújẹ́ aláìní tálákà sẹ́yìnkì tálákà bá rántí pé òun ò ní inú rẹ̀ ó máa bàjẹ́ abẹ́ẹ̀kọ́ tó gbọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ẹni tán jọ bí ẹ̀ńgbà kan tó ní ṣùgbọ́n tálákà bá máa ń ṣe àkàrò dáadáa yóò gbàgbé pé òun ò ní yóò máa enjoy mut'atun nafsiyah and spiritual enjoyment yóò máa rí nínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ nípò níní àkàrò ọmọ ń fa yẹn alladina la yajiduna ma yatasaddaquna bi àwọn tó yẹ pé wọn ò ní nǹkan tán lè èyí tí wọ́n fi mọ ìbàdàn pé àwọn owó sọ́dákọ̀ tó bá ti ń da àdìkáàrù lè kó lè tẹ̀síbí sọ́dákọ̀ tàhámídì sọ́dákọ̀ gbogbo àwọn àdìkáàrù tó ń ṣe yẹn náà wọ́n mọ̀ gbàládà lérí ẹ̀. fa àwọ̀dọ̀ umùlọ òbí dìkìr ọlọ́run ọba nígbà tó rí pé wọn ò lówó lọ́wọ́ ọlọ́run ti rọ́pò rẹ̀ àwọn nǹkan tí wọ́n mọ̀ sí táwọn náà fi mọ̀ gbàládà ọlọ́run àfaraṣe àti àfowóṣe wọ̀yàkùmù mọ̀kànmá yóò sì wà nípò rẹ̀ bígbà téèyàn fowóṣe náà. wà tẹ́ríkù díkìrìlá min asibábi kọ́sùwàtìlkan gbígbé ìmọ̀ ṣèrántí ọlọ́run ọba jù sílẹ̀ ó máa ń jẹ́ ọ̀kan nínú tí máa ṣokùnfà kí ọkàn èèyàn ó le ẹni tí ìbá máa rántí ọlọ́run ọkàn rẹ̀ le bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ hàn hàn báyìí ni ọmọ bí o lè ni ọmọ hàn hàn ọkàn rẹ̀ o lè ọ̀rọ̀ ọlọ́run ò ní ráàyè wọnú gbàyà rẹ̀ bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ gidi bó ṣe gbọ́n bá ti gbọ̀n tínú bẹ́ẹ̀ parí nu torí pé ọ̀rọ̀ gidi ò ní ráàyè wọ ọkàn rẹ̀ lẹ́kùn yín ọkàn yẹn yóò ti tì pa gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bó ṣe dorúkọ dohun ẹrù pọ̀ ń gbọ́ ni tó bá ti gbọ́n tí báyìí ó ti wà gbé ṣùgbọ́n ẹni tí ọkàn rẹ̀ tó wópùn bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ gidi bọ́rọ̀ yẹn bá ti ń dénú ọkàn rẹ̀ ọkàn yẹn ọ̀rọ̀ yẹn mọ̀ ríbi jókòó tẹ́pẹ́ díẹ̀ ni ọ̀rọ̀ yẹn ó di púpọ̀ nínú ẹ̀mí ẹ̀ yóò wá lápa nínú ẹ̀mí nínú ìwà àti nínú ìṣiṣẹ́ ṣùgbọ́n ẹni tọ́kàn rẹ̀ bá ti le ibi dẹ́ẹ̀ ti ń sọ náà ló ma because ọ̀rọ̀ yẹn ò ráàyè wọ ọgbà yà rẹ̀ so nínú nǹkan tí máa ń fa ọ̀kan ni kéèyàn gbé ìrántí ọlọ́run ọba jù sílẹ̀ àfáàní fanisiyanu dikirilayi mawtun kulubihim wa ajisamuhum qabla al-quburi quburun wa arwahuhum fi wakshatin min jusumihim wa laysa lahum hatta nushuri nushurun onífanisiyanu dhikrillah ṣe é rí gbígbàgbé táwọn èèyàn kan gbàgbé ìrántí ọlọ́run mawtun kulubihim ìyẹn ló ṣokùnfà kíkú tẹ̀mí wọn kú ọkàn wọn ti kú. Mm -hmm ọkàn wà ń bẹ̀ lásán ó ti ọkàn wọn ti dòkú kí ló dé kọkàn wọn ó dòkú fanisiano dikirila gbígbàgbé tí wọ́n gbàgbé ìrántí ọlọ́run òun ló ṣokùnfà mọ́tò kòlòdè wà àjìsáàmù látara pé wọ́n gbàgbé ìrántí ọlọ́run bọ́rọ̀ gidi ara wọn tó ń wò yẹn kùbúrún ó ti di sàárè kọ́bílà kùbúrú ṣáájú ká tó gbé ẹnu sàárè bí sàárè lára wọn ń ṣe rí sí wúlò kankan bẹ́ẹ̀ wà arwa'uhum fi wáṣàtìn min jusumihim ẹ̀mí wọn fi wáṣàtìn ó ti daṣẹ́ lẹ̀ kò rí kò rí nǹkan kan bá ṣe ó wà ní ó ti pa sáàyùn ẹ̀mí wọn ti pa sáàyùn kò ṣiṣẹ́ mọ́ fi min jusumihim nínú ara wọn walaysa lahum nushurun hatta nushur kódà nígbà tí wọ́n bá ń gbé gbogbo ẹ̀dá dìde walaysa lahum nushurun àgbédìde tí wọn kò lè dàbí tèèyàn gidi bí kan gbé wọn dìde bí wèrè bí kan gbé wọn dìde bí ẹ tí nǹkan dánwò ti kọlù àgbédìjọ́ máa wà fún wọn nítorí pé kí ni o wọ́n gbé ìrántí ọlọ́run ọba yìí sílẹ̀ wà dẹ̀lílù ọlọ́run sọ náà alukur'an karim abdullahi sitarazi ọlọ́run wà mọ̀nà àròdọ̀ àdìkiri fa inna lahu ma'ishata dọ́ǹkà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti kọ̀yìn sí ìrántí ọlọ́run ìsẹ̀mí ayé tó lé òní ò máa gbé àwọn àpèjúwe bá ń pọ̀ àpèjúwe bá ń pọ̀ ẹ̀rí gbogbo wa ń gbà kan gbà tá a ń gbà lọ́dọ̀ ọ̀dọ́ náà ní abáyé o sọ̀rọ̀gbà tá à ń sọmọdé àníyàn ẹlòmíì nígbé téèyàn bá ti ṣe súnà kò lè dáa fún torí èèyàn ní òjá lèmi ò ṣe súnà ó ṣe ìrọ́d ṣùgbọ́n lẹ́nu tẹ́ bá wà ń wo àwọn náà wọn wá dáa tó àwọn tó ṣe tọ́lọ́run náà wọ́n ní sàǹdí ayé ni ẹ̀ẹ́rì wọn báyìí pàhóró báyìí fáwọn gbọdánù síbẹ̀síbẹ̀ náà ní tí wọ́n ń léwu náà ọwọ́ wọn ò padà tẹ́ náà ayé tí wọ́n lé tí òjò wọ́n ṣe sún náà tí òjò wọ́n ṣe tọ́lọ́ náà ọwọ́ wọn ò padà táyé náà so wà mọ̀nà àárọ̀dọ̀ àǹdíkiri fa inna lahu ma'ishatan banka ìṣẹ̀mí ayé tó lé ní téèyàn bá jẹ́ ní máa rántí ọlọ́ kódà kọ́ ọmọ ẹ àwọn ẹbí rẹ pé so o ti rí nǹkan yẹn ni pé <laughs> mi ti rí ah lo tó ń ṣe bẹ́ẹ̀ nípa o ti ẹ àǹfààní díkùrù láàmì àǹfààní díkùrù láàmì ṣùgbọ́n ẹni tí ò ní díkùrù láà tí ìrántí ọlọ́run bí bá ń lé nǹkan tọwọ́ rẹ̀ ọba tẹ gbogbo ayé ni ó mà gbogbo ayé ni ó mà yóò ti dàdàkú dà yóò ti ṣe ṣírùkù gàdáwò ṣùgbọ́n ẹni tó bá ní ímẹ́ẹ̀nì tó rántí ọlọ́run ọkàn ló balẹ̀ ẹ mọ̀ pé ṣé o ní problem kan ní kò sí ìgbà tó ń ti rántí ọlọ́ wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan dhanka ìṣẹ̀mí ayé tó lé ní o ẹ rẹ lómi pé ewu ọ̀n bá ká láti ejó yìí náà o ṣètò ọlọ́run kò ṣe súnà ọ̀ṣẹ́ ṣé ọwọ́ á báyìí náà lọ kódà yóò tún fẹ́ẹ́ máa tún tọrọ lọ́dọ̀ àwọn tó ń tún ṣe súnà náà nítorí pé risk ètò tọ́lọ̀ ti parí látọ̀dọ̀ ara rẹ̀ fa inna lahu ma'ishatan dhanka obìnrin míì torí pé òun fẹ́ lówó ni òjò sẹ́sìn ẹ bá ṣe wáàsí fún dọ̀la gbogbo wáàsí ọ̀rọ̀ ìjà gbogbo ẹ̀ ló ti gbọ́ ṣùgbọ́n ó ti sí ilé ẹ̀mí ẹ̀ ó ti close ẹ̀ ah tó ń bá ti ṣe ní bóòlù ti fẹ́ ṣe ń báńkì bóòlù ti fẹ́ ṣe kíni kan gbogbo bó ṣe wá òróró náà kò sí kàkà tó bọ́ sí ń bẹ̀ kò sí kàkà tó bọ́ sí ń bẹ̀ ń dààmú láyé òǹdè sí náà tó ń dààmú àwọn tó wá juwọ́ ju ẹnìkan gbẹ ẹnìkan ẹ̀yọ́ máa ṣe à ẹ̀yọ́ dà tó gun mọ́tò rí ni àwọn àdúgbò lọ́dọ̀ lọ àwọn eléyà ní gun mọ́tò lákùrẹ́ ìgànsì torí èyí ni òjẹ́ lómi ó ṣe àǹgbà náà ni òjò olùjáfù tó wá kàrà tó àmọ́ ní àròdọ̀ àti dìkìrì fàyínà láwù máa ń ṣẹ̀tàn dọ̀nkà gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kọ̀yìn sí ìrántí ọlọ́run kódà kẹ́ rò pé mọ́tìmílíọ̀nìà ni máa ń ṣẹ̀tàn dọ̀nkà ìsẹ̀mí ayé tó le ní ọ̀màdé yóò gbélé ẹ̀mí ayé tó yẹ láàrin òun àtìyàwó láàrin òun àtàwọn ọmọ ẹ̀yin ó sì máa rò polówó ni wa nahshuruhu yawmal qiyamati a'ma ìdí ìyàtọ̀ pé wa laysa lahu hatta nushuru nushur ìgbéde tọ́lọ́wọ́ gbé wọn dìde kò ní dàbí tàwọn èèyàn yòókù wa nahshuru yawmal qiyamati a'ma á gbé wọn dìde ní ọgbẹ́ dàlẹ́ kìyàmà nígbè dìde àfọ́jú qala rabb lima hashartani a'ma yóò ní ìrẹ̀ ọlọ́run èyí ṣe tó gbé mi dìde tó kó mi jọ lẹ́nu láàrin àwọn afọ́jú tó náà jẹ́ afọ́jú ọkọ̀dé kúntù sịrọ yóò ní ṣebí gbà tí mo wà láyé ṣebí mò ń rí náà ọlọ́run qala kadhalika atatka ayati fanasitaha ay nisyanu dhikrillah àwọn ìrántí ọlọ́run àwọn àmì ọlọ́run wa bọ́ ńgbà tó wà láyé ọgbọ́n tínú ọkọ̀ sí ọgbàgbé ẹ̀ pàọ́tì náà àwọn ọlọ́run dákun mọ́ pa wá tì ọ́ tó ìrántí ọlọ́run orí wa ń bẹ làbáni fanisiyanu dhikirullahi mautuqulubihin wa ajsamuhum qabla quburi qubur wa arwahuhum fi washatin min jusumihim wa laysa lahum hatta nushur fanisiyanu dikirila gbígbàgbé tí wọ́n gbàgbé ìrántí ọlọ́run nínú ìgbésí ayé wọn ma ó tó pọ̀ lọ́rọ̀ ẹni tó jẹ́ kẹ́mi wọn ó kú náà nìyẹn òkú ẹ̀mí náà ń gbé kiri ó lè wọ aṣọ ńlá o òkú ẹ̀mí ní gbé kiri wà á jí sàámọ̀ ọ̀bẹ̀ láàyè ó dà kó jẹ́ pé òun ló lówó láyé òun ló lówó jù láyé ó dà kó jẹ́ pé òun ni president gbogbo ilé ayé tí tí díkìrù ìrántí ọlọ́run bá ti síngbèsè ayé ẹ̀ òkú ẹ̀mí ló ń gbé káàkiri wàjú sáàmùhùn bọ́rọ̀ gidi ara rẹ̀ tẹ́ ń wò yẹn kòbúrú sàárè inú sàárè ló wà kọ́bílẹ̀ kòbúrú ṣáájú kẹ́ tó rì mọ́ inú sàárè ó ti wà inú sàárè. wàhálà ọ̀hún fi wàhásà tẹ́ méjì sọ̀rọ̀ ẹ̀mí wọn ó ti pa sáyún méjì sọ mẹ́hẹ́mù nínú bọ̀rọ̀ gidi ara wọn ẹ̀mí wọn ò fọ́nṣàn mọ́ kò ṣiṣẹ́ mọ́ ní tó kù kankan jẹun lájí kan jẹun látọ̀lé kan yàgbẹ́ kan kan ṣe zìnà kan mutí kan bẹ́ẹ̀ yẹn máa finú gbé ẹnu ẹ̀sìn kiri mutí mùmùkú mu ṣe zìnà ẹ̀mí yẹn ò ṣiṣẹ́ mọ́ ẹ̀mí yẹn ò control life yẹn mọ́ ẹ̀mí yẹn ò dáadáa mọ̀ mọ́ aburú gan ẹ̀mí yẹn tó ti aburú ti mọ́ ẹ̀mí ńlá tí o bá ti ìsaburú ara rẹ̀ oníbalẹ̀ ó mu tí tí sì náà lu jìbìtì mo gbó gbẹ lọ wo bọ́ọ̀lù lè pákó máa fa sìgá kankan gbẹ máa lu jìbìtì lọ́mọ ta tẹ́tẹ́ ṣọ́ọ̀bẹ̀t kìnnìkan one ninety six kìnnìkan níbẹ̀ gbogbo ẹ̀ àwọn tí o mọ̀ sí káàkiri nìyẹn wa arwahum fi washatin min juz ẹ̀wọ̀n ẹ̀mí ẹ̀mí tó ń bẹ lára wọn ó ti pa sáàyún méjì oṣù mìhín nínú gbọ̀rọ̀ gidi ara wọn wàlẹ̀ ìsàlàhùn àtà wàlẹ̀ ìsàlàhùn àtà nùṣúrù nùṣúrù wàlẹ̀ ìsàlàhùn nùṣúrù kò ní sí ìgbédìde eré fún wa níjọ́ náà bí ká gbìyànjú láfọ́jú níbi wèrè àtà nùṣúrù kódà nígbà tọ́lọ́ bá ń gbogbo èèyàn dìde ìgbédìde dáadáa ò ní wà fún wọn jọ náà nítorí pé kí ni o nọ́ọ̀sù dhikrullah wọ́n gbàgbé ìrántí ọlọ́run walidhalik ìdí nìyí tó fi jẹ́ pé làbúdà liman yuridu ìlàjà dọ́àfi ìmánì gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ìwòsàn fún lílẹ̀ ẹ̀mí rẹ̀ minal ikthar min dhikrillah kó jẹ́ kí ìrántí ọlọ́run kó pọ̀ nínú ìsẹ̀mí ẹ̀ pẹ̀lú ìtumọ̀ tá a fún ìrántí ọlọ́run ṣáájú qala ta'ala ọlọ́run ọba ni wadhkur rabbak idha nasit gbogbo àtọwọ́ bá ti gbàgbé sàmọ̀ràn ti ọlọ́run tí èrè bá ti kú bẹ títí títí mi mà títí àkàlà títí ṣe lọ sí mi mà títí lọ sí mo mà fẹ́ máa jẹun mi mà ṣe bisimilayi bisimilayi awalawo wa akarawo tètè ṣe ànábì sọ fún wa ẹni tó bá fẹ́ jẹun kó ṣe bisimilayi tó bá gbàgbé tó bá bóúnjẹ dáhùn sọ pé bisimilayi awalawo wa akarawo àárín rẹ mọ́sá jẹun láì ṣe pé ó ṣe àwọn àti ọlọ́run wọ́n kò rọ́bà ìdá ẹ̀ nà tó o bá ti gbàgbé ti tún ṣe náà àwọn fẹ́ wọ tọ́lẹ̀tì nítorí yẹ kó wí ọgbà tó o ti wọ tọ́lẹ̀tì ṣe náà nínú tọ́lẹ̀tì tó o gbàgbé o fẹ́ jáde nítorí yẹ kó lẹ́nu ọ̀rọ̀ rántí bó o ṣe rántí ta náà ṣe wadhkur rabbaka idha nasita wa qala ta'ala ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń sọ mubayyina athara dhikri ala al ọlọ́run ṣàlàyé erípa tí ìrántí ọlọ́run máa ń kó nínú ẹ̀mí ọlọ́run bá ní alladhina amanu ọlọ́run ní kẹrẹ àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ watatma'innu qulubuhum bi dhikrillah ẹ rí i pé ẹ̀mí wọn sì balẹ̀ látara bí ẹ̀yìn bí sábàbí dhikrillah láti pàṣẹ pé wọ́n máa rántí ọlọ́run ọkàn wọn balẹ̀ bí nǹkan kan ga yèè níwájú báyìí ẹja kò lọ́wọ́ ọlọ́run ọkàn wọn balẹ̀ ẹ̀ lérí wọn kan ṣe para hàn yálà ó jẹ́ nǹkan tí bá àwọn èèyàn lẹ́rù ni ó ó jẹ́ nǹkan ẹ̀ ṣáàjà máa rántí ọlọ́run ẹ̀ ká máa bẹ̀ lọ́wọ́ ọkàn wo balẹ̀ nítorí pé ala bi dhikrillahi tatma innul qulub pẹ̀lú ìrántí ọlọ́run ó ní ọkàn fi máa ṣe kíni o lọ́kàn fi máa ń balẹ̀. akọ́lá ibn al-qayyim rahimahullah ta'ala anil ilaj bi dhikr afa ibn al-qayyim kọ́lọ́mọ bá kó bá wa kẹ́ wọn wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà tí ìrántí ọlọ́run fi máa ń jẹ́ ìwòsàn wọ́n ní filkọ́lìbì kọ́sùwá ó ń bẹ nínú ọkàn gbogbo ọkàn ló ní ntí máa jẹ́ ọkàn ó kó le koko gbogbo ọkàn ló ní láàyò dìbò ha ilà dhikrullahi ta'ala kò sí nǹkan kan tí máa yọ èdídìhun tí máa yọ kúrò mbẹ bí kì bá ṣe dábà yàdúbò àdábà yòdìbò wà fàyàmbàgì làbd ó wá dáa pọ̀ fún gbogbo ẹrú sin ọlọ́run an yudawiya qaswata qalbihi bi dhikrillahi ta'ala kéèyàn máa wá oògùn sí líle koko ọkàn rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrántí ọlọ́run wàkọ́lá rajul wàkọ́lá rajulun lil hasan al-basri arákùnrin kan sọ fún ìfáwọn hasan al ó ní yá abba sa'id mọ̀ ń pèrè wọ́n abba sa'id ashku ilayka qaswata qalbi ọkàn mi mà lè pọ̀ kí ni mo lè ṣe mò ń kíbò sí líle kókókó ọkàn mi kí ni mo lè ṣe kọ́ọ̀lù azibu bizikiri ó ní kí lè kókó yẹn yọ yọ dànù pẹ̀lú kí ni o pẹ̀lú ìrántí ọlọ́run wàhálà lẹ́yìn alqalba torí pé ọkàn kullama shtaddat bí al-ghafla gbogbo ìgbà tí èèyàn bá ti ya fọ́nú fọ́ra kúrò níbi ìrántí ọlọ́run ọba ishtaddat bí al-qaswa ní líle Koko ni ó máa lágbára sí nínú ọkàn fàídà dúkìrọ̀lọ́hù ta'ala fàídà dákàrọ̀lọ́ha ta'ala tí onítọ̀hún bá ti wá rántí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga zabat tilkal qaswa kàmá yadhubu rọ̀sọ́sù finnar tó bá ti rántí ọlọ́run gbogbo líle kokoko ọkàn yẹn yọ yọ dànù ni bí ìgbà tí òjé bí ìgbà tí aluminium òjé tá a bá sọ sínú iná bí ṣe máa yọ òun bẹ́ẹ̀ ni ó ṣe yọ fàmọ́ udhibat qasbatul qulub kò wá sí nǹkan tó lè yọ líle kókó okó ọkàn bimithili dhikrillahi azza wa jal tó tó ìrántí ọlọ́run wàdíkìrò ṣèfà olùkọ́lùbí wàdàwà uhu ìrántí ọlọ́run ìwòsàn ló jẹ́ fún ọkàn ó sì jẹ́ oògùn oògùn rẹ̀ wàlgáfìlà tó mọ́rọ̀ dùhú ìmọ̀ ya fọ́nú fọ́ra níbi ìrántí ọlọ́run òun gangan ní máa ń fa àìsàn bá ọkàn wàṣífà uha wàdàwà uha ìwòsàn rẹ̀ oògùn rẹ̀ fi dhikrillahi ta'ala ó ń bẹ níbi ìmọ̀ ìrántí ọlọ́run qala makhul àfàwà makhul ó ní dhikrillahi ta'ala ìrántí ọlọ́run tí ọlá rẹ̀ ga shifaun wà dhikrun nasi da'un ìmọ̀ ìrántí ọlọ́run ọba tí ọlá àfàwà makhul ọ̀kan náà كحول tàbíìn kóhùl tìró makhul àti máa jẹ kí ni o wọ́n máa ń pẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ ẹlòmíì tí wọ́n bá bí yóò sì dàbẹ́ ni kó lé tìró wa àwọn ọmọ ruwan makhul dhikrullahi ta'ala shifa ọ̀kan náà àwọn tàbíìn ìmáràtí ọlọ́run shifa ìwòsàn ni wà dhikru nas da'un ìmọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn máa sọ̀rọ̀ àwọn ìpá ah, ọmọ bàbá bọ́ọ̀lù yẹn ìfà ó ti lọ tọba mọ i dollars náà ní sanwó yẹn akékeré ah, nìyẹn the best musician in the world ẹni kan kíní ka dollars nígbà dikiru nurse kọ́ ọmọ ẹ̀ pọ́rọ̀ àwọn èèyàn ẹ̀ nìkan lórí kíní kọ́ bá kan ilé títà tó bèsè nìkan láàbìláì tọba kan ọkọ̀ tí wàá sí ń lò dá àìsàn ní gbogbo nǹkan ẹ̀ jẹ́ fún ọkàn àìsàn ní gbogbo nǹkan ẹ̀ jẹ́ fún ọkàn so ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lé tẹ́kàn bá lè gbé ọkàn rẹ̀ jáde ọkàn rẹ̀ ti kú ti pẹ́ ó ti kú nítorí pé òun náà jìnnà sí kíni o ó jìnnà sọ ló fi jẹ́ pé ẹlòmíì tá bá sọ̀rọ̀ ọlọ́run fún gbà ah, òun náà máa rò gbà kò ah, tọ́ sí ni o ṣùgbọ́n kò ní ṣe wọ́n ìjà yẹ̀ máa ah, olè ọ̀dà tó bá tún dọ̀la yọ lọ jalè yẹn wọ́n máa parọ́ mọ́ irọ́ ọ̀dà ọ̀la irọ́ ọ̀dà tó bá tún dọ̀la yóò parọ́ má lu jìbìtì mọ́ ó tọ́ ni kò dáa tó bá dọ́dọ̀ la yóò lè jìbìtì nítorí pé ẹ̀mí rẹ̀ ti kú ọ̀rọ̀ yìí ò ní lápá ṣùgbọ́n tó lè yí ẹ̀mí rẹ̀ náà ni pé tó bá ń gbọ́rọ̀ dáadáa tí ń gbọ́ dáadáa tí ń gbọ́ dáadáa tí ń rìn papọ̀ máwọn èèyàn dáadáa tó náà bá tún dájókòó tó náà tún rántí ọlọ́run ẹ̀mí yìí ó padà sí kíni o yóò padà lálàáfíà yóò yé abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó mọ́sẹ̀ kó sì ṣe rọrùn láti lè jẹ́ kí àwọn ìta ń gbọ́n náà ọlọ́run jẹ́ onílàpá ní ẹ̀mí wa bi rahmatika ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahu wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àwọn ìwé kan bẹ tí wọ́n kọ àwọn orúkọ ọlọ́run ọba sí àtàwọn ìtumọ̀ orúkọ ọlọ́run yẹn kò sí tó burú mẹ́rin náà wà àtọkọ pé yá Latif tó bá lè ṣe nígbà seven thousand seven hundred seventy seven níjọ́ náà ó rí ten thousand naira gbogbo èèyàn irọ́ ni gbogbo yẹn tó ti yé àmọ́jẹ́ ni kò ntọ́lọ́run lè ṣe fún ọ ju gbogbo èèyàn lọ tó káwá ẹ̀ kéèyàn ṣe àfikà tó ti yé kéèyàn morúkọ àwọn orúkọ ọlọ́run kéèyàn fi bẹ ọlọ́run ṣùgbọ́n kẹ́ni káwọn gbé yẹ báyìí ló gbúdọ̀ ṣe tó bá ṣe yẹ báyìí nǹkan báyìí lórí ọmọ kí bá ṣe tó bá lọ rí nǹkan yẹn sọmọ mọ̀ rò pé bóyá orúkọ ọlọ́run ò ṣiṣẹ́ ìwọ tó bá ní mọ́ni o so gbogbo àwọn èyí tí wọ́n ń ṣe àdádálẹ̀ ni ìwà nǹkan jẹ ni láti ẹ̀dùpẹ́ lọ́dọ̀ ọlọ́run láì pé tíyẹn bá lọ síbi irú Òṣogbo Ìbàdàn ẹ̀kan rí mọ́tò méjì ọ̀ páàkì kìnnìkan Alhaji Ibrahim ọlọ́run làgbà òka kan bẹ tó bá ń fi sọ́wọ́ ọ̀sàmọ́ bó lóore pàdé ni òka ń orúkọ ọlọ́run láfi ṣe o òka ẹ pé Alhaji ẹ kìnnìkan òka ṣe jẹ ẹ rà yẹn tó kálukọ́ rà á lọ́tún lóṣù kálukú mọ̀ra ọmọ fi sọ́wọ́ káàkiri máa fi sọ́wọ́ káàkiri ọmọ pàdé olóore ni gbogbo àwọn ẹni tó bá ti bà ọ́ lọ́wọ́ báyìí yóò máa gbé nǹkan fún ọ ni ah, aláàjì mo ṣẹ̀ tí wọ́n kàdé ni láàyè ṣé n tẹ́sí Islam sọ ni bẹ́ẹ̀ yẹn bá bí Òṣogbo bí Ìbàdàn kankan ó kún bẹ́ẹ̀ o lálẹ́ báyìí wọ́n paaki àwọn mọ́tò yẹn ti máa gbó báyìí wọ́n paaki ẹ̀sẹ̀ gbẹ kan wọ́n gbé kinní kan so máìkì kan kì sara islam islam ní ọmọ ẹ̀fọ́ káwọ́ káàkiri àdúrà ní islam ní kò ṣe tó ti yé wọ́n máa yẹ tẹ́kìlá yẹjẹ́ la ọmọ àkàràjà wáyẹ̀rì zoko min haythu la yahtasib tákùwà ló ń pè min haythu la yahtasib tòun tọ́lọ̀ ń sọnu kùránì nìyẹn kì í ṣe pé wà mọ́ ní yẹjẹ́ alùlùkátìmọ̀ fi usbu'i náà tó bá kí òkà bọ̀wọ́ yẹ̀rì zoko ọlọ́wọ́ sọ báyìí yẹ́n bá sì rú òkà náà àwọn òkà ẹlẹ́lọ́kàrà yìí àwọn kúsan rí o ká kú sanrí so gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká jìnnà sí o o lè kó bá tawhid wa so ó sì lè kó bá kéde àmùsùlùmí sallallahu wa sallam muhammad sallallahu wa sallam wa sallam